adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa nínú àwọn ẹ̀kọ́ tí ọmọ akẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ ní tí ọlọ́run ọba Allah tí yóò fi jẹ́ kí ìmá rẹ̀ kó ṣàǹfààní òun náà ni ikhlasu al-amal ikhlasu gbogbo ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àlùfáà tí òun náà fẹ́ di àfa tó sì fẹ́ kí ìmọ̀ òun kọ́ sàǹfààní fún gbogbo ayé wọ́n ní yọ́ lọ́lẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀mí rẹ̀ ìjẹ́ ìmọ̀ tí ń wọ́n yẹn ṣe ń wá nítorí tọ́lọ́ ni àbí ń wá nítorí ipe ó ní nǹkan kan tó fẹ́ lo ìmọ̀ yẹn fún yàtọ̀ sí tọ́lọ́ al-ikhlas fi talab al-ilmi wajib wọ́n ní kálọ̀ lè ní ikhlas tá a bá ń wá mímọ̀ dandan ni fún wa nítorí pé talab al-ilmi ibada ìmọ̀ wá mímọ̀ ẹ̀sìn al-ilmu din ẹ̀sìn ni ìmọ̀ wá mímọ̀ Allah sì ti sọ fún aláàlú Qur'an ibada a'udhu billahi minash shaitani rajim àwọn ọba ni wọ́n máa umiru illa ليعبدوا الله مخلصين له مخلصين له الدين àpá wọ́n láṣẹ káwá ṣe nǹkan kan lé ayé bí ó bá jẹ́ pé káwá ṣẹ̀sìn ẹ̀sìn náà káwá ṣe nítorí tọ́lọ́wọ́n bá nígbà tó jẹ́ pé ìmọ̀ wá mímọ̀ yìí ẹ̀sìn ni torí pé ẹ̀sìn lèyàn fẹ́ fi ìmọ̀ yẹn lèyàn fẹ́ fi ṣe aláàlíláhi àdínul khalis ọlọ́wọ́n bá ní ẹ̀sìn tí èyàn bá ṣe nítorí ọlọ́run ó nìkan náà mọ̀jẹ́ tọ́lọ́run èyí tẹ́yìn ọba ti ṣe nítorí tọ́lọ́wọ́n ọba òní jẹ́ tọ́lọ́wọ́n ìmọ̀ wa mímọ̀ ẹ̀sìn wọ́n ní aníbùkátà sí káchẹ́ẹ̀kì ẹ̀mí wa ìjẹ́ sincerity wa ń bẹ̀ ṣe nítorí tọ́lọ́wọ́n ọba ni. طلب العلم لابد أن يكون لوجه الله تعالى تين بان وامي ما يسين àkọ́kọ́ ní tí ó kọ́kọ́ wà lẹ́nu yẹn ni pé èèyàn fẹ́ wà nítorí tọ́lọ́n wọ̀dáàdì àkìrà èèyàn sì fẹ́ wá ìmọ̀ nítorí kóhun lè bá rí ẹ̀sìn sìn tóhun fi rí ọ̀run dé sí tóhun fi rálì jẹ́nà dé lọ. wàhùbù zuhur kárí ni òun náà ni kéèyàn ọmọ wá mímọ̀ nítorí káwọn yẹn lè kán lè bá a máa rí kán lè bá a máa pé àfáà ni onímọ̀ ni sheikh ni imam ni wali ni multazim ẹni tó dó déédéé ni mustaqim alasurat alasurat almustaqim wọ́n ní ká wá ìmọ̀ nítorí tọ́lọ́hún kọ́mọ̀ díẹ̀ lè hubbi zuhur ipe èmi náà hàn mo káwọn yọ̀ mọ̀ mi mo fẹ́ káwọn èèyàn ká máa gbọ́ ìmí náà mo fẹ́ kọ́kọ́ mi kọ́ kárí gbogbo ìlú wal istila ala al aqran kò gbọ́dọ̀ jẹ́ nítorí pé mo fẹ́ jẹ́ ipe ẹni tí gbogbo àwọn tán rìn kọjá èmi ni wọ́n máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ nígbà tí bá ti nímọ̀ jù wọ́n lọ àwọ̀lẹ̀ ajílẹ̀ obì dúnìyà àbí torí pé ah, èmi náà fẹ́ kọ́ ọ̀rọ̀ ayé mo fẹ́ lówó mo fẹ́ lówó torí pé tí èèyàn bá ti ní màá sìn àwọn èèyàn wọn máa bùnyàn lówó àbí wọn gbéyàn sípò èèyàn àti àwọn tí wọn jẹ́ olówó àwọn jọ máa ṣe nílùú látara bẹ́ẹ̀ òun máa rí owó ó fẹ́ mú ìmọ̀ ó fẹ́ mú ní business tí ó máa fi lè lo ètò ìgbésí ayé rẹ̀ ẹlòmísìn ní ìmọ̀ tiẹ̀ ọfẹ́ máa fi yẹ̀yẹ́ àwọn tí ò ní láti máa fi sakọ láti máa fi dojú àwọn èèyàn bolẹ̀ pé kí ó mélòó ni wọ́n ké ìmọ̀lẹ́ mélòó ni wọ́n mọ̀ láti máa fi yẹ̀yẹ́ àwọn èèyàn ẹlòmíì ìtàkàbùrù yọ máa fi ṣe gbéraga nígbà tí wọ́n ti fún ní sàtífíkẹ́tì àlìjẹ́nà odisala muhammad sallallahu alaihi wa sallam anabi ni man talaba al-ilma ẹni tí máa ń wá mímọ̀ lè járíyà bí ilẹ̀ ọ̀lẹ́máà nítorí pé ó fẹ́ máa fi jiyàn pẹ̀lú àwọn onímọ̀ míì ipe èmi náà tún ṣe tíra kan jáde nísìn áfíríkà ń ta wọn èmi náà mo fẹ́ sọ̀rọ̀ kan pé kí n lè bá mọ̀ pé èmi náà wà ń bẹ̀ ó fẹ́ máa fi jiyàn pẹ̀lú àwọn afẹ́sìn àwọn olùyọ̀mọ́ rí bí ìṣòfà áhà àbọ́fẹ́ máa fi wọ́ àwọn èèyàn lẹ̀ ìṣẹ́yìn kéwú ni ẹ wa kẹwàá kéwú ọfẹ́ máa fi mọ̀ lẹ́sẹ̀ àwọn èèyàn àwòyẹ́ sọ́dọ̀fà bí i ojú adínáàsì ilé yìí àbí wọ́n wá mímọ̀ yìí torí kó lè bá dájú àwọn èèyàn kọ ara rẹ̀ kó lè bá kó àwọn èèyàn nífà yẹ́sùdùfà bí i ojú wọn náà ilé ìpé ẹ má lọ sọ́dọ̀ àfáà yẹn má ọ̀dọ̀ mi ní kí kẹma wá nítorí pé èmi ní má jùlọ gbogbo ẹni tí ń bá ń wá mímọ̀ nítorí gbogbo tá àkàkalẹ̀ yìí anábì ní adìkálà olóhù náírà tó bá dojú àlùkìyàmà ọlọ́run ọba ojú náà ni ọlọ́run ojú stúdẹ̀ntì yẹn àbáfáà yẹn ọlọ́run ṣe kíni ọlọ́run ojú náà ẹni tó sọ̀rọ̀ márùn-ún ní wọ́n ní yọ wọ́ná ní tó gbé wọ́ná náà nù ẹni tí ń jẹ owó èlé tó wọ́n náà padà wọ́ná ní tó gbé wọ́ná náà nìyẹn ẹni tí ń ta tẹ́tẹ́ ẹni tí ń sèṣìná ẹni tí ń mutí wọ́n padà wá dọ́mọ náà wọ́n lẹ́lómi náà máa kíw yọ wá kíw yẹn já sínú náà ọlọ́mọsẹ̀ sọ níbẹ̀ jẹ́ máa رواه النسائي أفوى النسائي نوبة ديسي وحسنه الشيخ الألباني رحمه الله تعالى eléyìí yóò jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lọ lè tún àníyàn wa ṣe lérí ìmọ̀ ìsìn tá a fẹ́ wá tàbáṣe wa nímọ̀ náà tán kọjẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba Allah ìmọ̀ tó bá ti jẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba yóò ṣàǹfààní fẹ́ni tí ó ní yóò ṣàǹfààní fẹ́ni tí èèyàn fẹ́ sọ fún yóò ṣàǹfààní fún gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ tá à wọn ẹlòmí ò ní ju tíra kékeré kan lọ ọlọ́run sì fàlùbáríkà sí tíra náà látara ìkìláàsì àfáì gbogbo ẹni tó bá nímà ọwá rí pé tó kù ni pé àwọn afẹ́sìn wọn fẹ́ máa skọ́ọ̀tù wọn ipò ìmọ̀ tí mo fẹ́ lọ lè ka sìn yín máa fi hàn àwọn afá ilé mọ̀ ni ẹ a máa fi jiyàn èmi jù ọ́ ìwọ jù mí lọ owó tó mi èmi ò tó ọ lèyìn bá ń torí ẹ̀ lọ lè kọ́ mímọ̀ èyàn ń pèpè láti wọ̀ náà lọ àbí láti máa fi ká di business business tá a máa fi ń kó owó jọ tá a máa fi ń kó mọ́tò jọ tá a máa fi ń kó dọ́là jọ ó ìmọ̀ ẹ̀sìn ó di páńpẹ́ ọyẹ tá a máa fi mú àwọn èèyàn yọ dẹ́rí ṣiṣẹ́ àwọn bídí alẹ́ látara ló àfáà níta nàbí òsì gbé kalẹ̀ ló gbé kalẹ̀ yẹn yọ máa tàtàrà bẹ̀ yọ máa fi gbowó àwọn èèyàn property àwọn èèyàn yọ máa parọ́ fún wọn ọlọ́run lálá sí wọn yọ laburú ṣe wọn yọ máa gba property àwọn èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ yọ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo tí ń ṣe yóò yé ọlọ́run sì máa àbíkẹ́ yẹn máa fi yẹ̀yẹ́ àwọn tí ò ní àwọn tí ò ní mà èèyàn jẹ́ onígbéraga nígbà tí ọba ti nímà ọba ń pé torí pé ìwọ ti ní wọ́n lè èèyàn ọkọ̀ kéwú láyé àmọ́ yóò lè wọná lọ́rùn àwọn alfa mahama isdada ilmuhum isdada tawadu'uhum wọ́n láwọn afẹ́sìn tí wọ́n kọ́ ìmọ̀ ẹ̀sìn lóòótọ́ gbogbo àti ìmọ̀ wọn bá ń ni wọ́n máa ń ṣe ni wọ́n máa ní bẹ́ẹ̀ ni ìtẹríba wọn máa ń pọ̀ sí ẹ̀ẹ̀mà aláìmọ̀kan ẹ̀ẹ́ aláìmọ̀kan ti ẹ̀ gbogbo àti ìmọ̀tí bá ń dínkù ẹ̀ẹ́ nínà ni wọ́n ma wá sí gbéraga nítorí gbogbo ẹni tó bá sọ pé èmi ti ní mímọ̀ èyí sì wá mímọ̀ míì má wọ́n ló ń tọ̀hún aláìmọ̀kan ni àwọn abẹ́lọ́ nínú àna rẹ̀ àti agbára rẹ̀ wọ́n àwọ̀ ọ̀dọ́ ẹlòmíì gan ń lọ hálíkọ̀ àbí ń lọ bubble lectures ọ̀fẹ́ lọ lè gbọ́ tí ṣéwìn yẹn Eh, yọmọ wá sọ àwọn mistake rẹ̀ eh, yọ wá bẹ̀rẹ̀ lérí facebook lérí lérí internet lérí whatsapp yọ ma posti oye ọ̀rọ̀ àwọn alfa alukọ̀ tó ń wáyé gẹ́gẹ́ pé ọwá kéwú ọwá eh, ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ ni yóò gbé ọ̀rọ̀ afá kan yóò lè lè sọ fáfá míì ipe à ah, báyìí làfà yìí sọ nípa yín àbí kó lè bèèrè pé dákun kílẹ̀ ní sàfà yìí gbogbo tí ń ṣe káàkiri kì í ṣe torí ọlọ́run ọfẹ́ máa fi dá fìtínà alẹ́ lérí ilẹ̀ gbogbo ọmọlé kéwú ti máa ń ṣe bẹ́ẹ̀ tí ń dá fìtínà alẹ́ lérí ilẹ̀ wọ́n ní yóò kéwú oyé wọ́n jáde láyé ọlọ́run wájú sínú náà ọlọ́run nítorí ìmọ̀ta rò pé wáyẹn àwa ọlọ́run ni òun sì máa tóun torí ẹ̀ sí kíni tóun torí ẹ̀ wá abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ń táà ṣe táàfidọ́ ọmọ náà ọlọ́mọṣẹ́ sọ ní kọ̀ọ̀kan wá mẹ́ọ̀ ìmọ̀ tí a bá ń kọ́ ọlọ́mọṣẹ́ fi bára kàṣe fún wa kọ́ bá fi ìkíláàsì síbẹ̀ ọlọ́mọba jó wúlò fún wa ó jó